gẹ́gẹ́ bí àdéhùn tí mo ṣe lánàá pé màá fún yín ní ìtajà àwúre àṣírígbò àti ṣúlẹ̀ mo ti fi ìtajà kan lẹ̀ lánàá àmọ́ nígbà tí mo ṣe lọ ẹnìkan wọlé wá bá mi so mo lè kọ́ntínú mu so mo fẹ́ fún yín ní ìtajà méjì sí kó jẹ́ mẹ́ta fẹ́ kẹ́ lọ gbìyànjú ẹ̀ ìgbìyànjú ẹ̀ ń tajà pátápátá bóyá ń tọ́jà ńlá ni o bóyá ń tọ́jà ní ṣọ́ọ̀bù ni o ibi tó bá ti ń tajà pátápátá tó bá ti ṣe àwọn kìíní lágbà ọlọ́run wa rẹ̀ pé ọjà máa ta warawara kí lẹ fẹ́ bá mi wá fún ìtajà ilé yìí kí lẹ bá mi wá ẹ̀rọ alamọ tó pọ̀ ẹ kò sínú odó ẹ̀rọ alamọ wọn tẹ́ bá dọ́dọ̀ àwọn ilé wọn wọn fi wọ̀nyí ẹ kò sínú odó kí ẹ wá ra ayẹlé oyè funfun ẹyọ ẹ wá ẹ bá ti gún ẹ̀rọ alamọ tó bá ti kúnnú ara ẹ wá mú ẹyẹlé yẹn so torí kí wọn bá fò lọ ẹ wá gbé sórí ẹ̀rọ alamọ yẹn ẹ wá fi odó ẹ fi gún orí ẹ̀ tí ó bá ti kú ẹ wá ṣàwọn mú ẹ wá gun papọ̀ mọ́ ẹ̀rọ ọmọ yìí a kun ara ẹ lọ́nu àwọn ilé mọ́lẹ̀ bá yín gun lọ́jà torí pé ẹ lè kò yí láti gun ẹ ṣe lọ́dọ̀ àwọn ilé ọmọ lọ́jà torí wọ́n ní odò onírin tí wọ́n bá ti gun ẹ̀rọ ọmọ yìí wọ́n á gun mọ́ eré ìná wá papọ̀ bá ti papọ̀ mọ́ra wọn ẹ wá kó ọṣẹ sí ẹ lè ra ọṣẹ Ghana bíi ó ní five hundred méjì torí pé iṣẹ́ yà pọ̀ díẹ̀ iṣẹ́ tẹ̀lé lọ fún oṣù mẹ́fà àtẹ̀rọ̀lá mọ́ àtẹ̀yẹlé àti ọṣẹ ìgún papọ̀ tó bá ti pọ́n dáadáa ẹ wá kó sínú ike funfun wáìtì ẹ máa bu ẹ̀ ní àárọ̀ kẹ́tọ́ lọ bí ṣe yín kẹ́tọ́ lọ sí ọjà yín kódà oníṣẹ́ ìjọba lè lò ẹ̀tọ́ ìṣe ìjọba lè lò tó bá lò tó bá ti ń lo iṣẹ́ yìí wà á ti pé nǹkan abẹ́ sí ń da fún ẹ owó àwọn máa ta tàjèrè ọjà àwọn ẹja máa yára ẹ̀kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé tí ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ fún yín tó ń ṣe ẹlẹ́ẹ̀kẹta torí mo ti ṣe kan lánàá òun ni pé ẹ lọ wá orí abo adìyẹ orí abo adìyẹ lọ wá pẹ̀lú orí ẹyẹlé àti àtàrí eléyẹ máa jó eléyìí ní orí abo adìyẹ orí ẹyẹlé bóyá funfun àbí dúdú bóyá àti ẹyẹlé ṣá àti àtàrí kan ẹ jó tí a bá ti jó tán ẹ pò mọ́ṣẹ ẹ lọ ṣe Ọ̀yọ́ white àbíkẹ lọ ṣe Ghana ẹ má lọ ṣe dúdú so ẹ máa bu ẹ ní ara rẹ kẹtù lọ sọjà yín ẹ lè ṣe oríṣi méjì tẹ bá wẹ kan lónìí ẹ wẹ kan lọ́la lágbà ọlọ́run tó bá ti ń fa àwọn iṣẹ́ irú ẹ̀ ẹ́ rí pé ọjà tẹ́ tà rírà yín yẹn bẹ́ẹ̀ ti ń ta ọjà máa búgbà jẹ ni torí pé gbogbo èèyàn káwọn èèyàn kẹ́pọ̀ ń bí kan káwọn tó kọ́ mọ́ tà wọ́n á ba ara ti ni torí pé kò sẹ́ni tó bá ṣiṣẹ́ yìí tí mo ṣe fún tí wọ́n wá ń dúpẹ́ ohun mi láti fi síta káwọn lè jàǹfààní torí pé kò ṣe gbọ̀n náà lè wà bá mi wọ́n á wá ṣe tọ́lẹ̀gbọ̀n ọjọ́ kan fún mi lábọ̀ mọ̀ pé abáyé lára mu ó dàbọ̀ mò